ka megide ba kuma ka nibi kuma ya ma wannan nibi gani ba an yubidi lahu azwaja Allahu an ya ma mo ya mune ya mukunu muslimatin amo yile ba shibe kuma shabakwa un ma ngo sho chen mete da bakwa ba aka eh bigin yo tamele muslimatin kuma shabakwa shabakwa mete ni duba abile shabakwa tamele mu'minatin shengi si imani kumedu kwa ojo imudi ile metini kumedu ba amo ile ama ango nyotamele ugo imani okay koni tatin amo ile ngo chabi kuma ango dugwidi ngojo ohun ma ngo chige bukuma dugwidi ngojo nyonyo machi chi kene ki hima kakini ana ka dugwidi ngojo yi dugbidi ni kí wọ́n nínú ọ̀yẹ̀ èkì àwọn òdùgbèdè wọn yóò alẹ́ta ọjọ́ àkíní àádọ́ àwọn ọ̀yẹ̀ èkì àwọn òdùgbèdè wọn yóò tàmẹ́lẹ̀ tọ̀wùbìlẹ́gẹ̀ ta ìbáàtìn àmọ́yà abẹ́kùnmàṣàmá tẹ́nì túbá kùmàmí tẹ́nì túbá tàmẹ́lì àbìdáàtìn kùmà ń wọ́n rárọ ọjọ́ tùmẹ́lì sàìhátìn kùmà ajálẹ́jì tùmẹ́lì sẹ̀yìbáàtìn ìbẹ́kùnmà ń wọ́n tọ́ àdáyìn tàmẹ́lì tó dẹ́kùnmẹ́ àgíní ìnigi láàdáyìn ọgẹ́ àìnẹta gbẹ́gìṣàdáyìn tùmẹ́lì àákún wà bùkára ẹnẹ́kìtìgbẹ̀lẹ́ àti nídìgbẹ̀lẹ́ ọjọ́ àkíní tó àwọn di ìgbẹ̀lẹ́ ńlá níbi ìgbẹ̀lẹ́ kì wọ́n tọ ìgbẹ̀lẹ́ mẹ́lẹ̀ àgbádùn ní kìtà àgbádùn ní mẹ́lẹ̀ náà. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعليكم نارا وقودها الناس والحجارة والهجارة عليها ملائكة غلاج صداد غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين آمنوا الله تعالى ينامكم ديمان فوجو ku أنفسكم mawla majadu wa ahlikum nara abukulu meme umar jaduge amoya koma kumene mẹ́wọ̀n máa jàdù bẹ́hùn tẹ́ nààrà àbúnáte wàkúdù hannáṣù ẹnkù máa nẹ́dùná lẹ dálùbá ṣúnẹ̀ ilẹ̀ wọ̀lẹ̀ hijjára máa yóò kúta ọjọ́ kí tàgbàdé àkúná ọmọdá aléha mẹ́láìkà mẹ́láìkú dágò jugu nálẹ̀ mẹ́láìkú lẹ́wọ̀n ní máa ṣe aléha sísà àtà àṣàrà mẹ́láìkú dọ́mọ́ ọjọ́ àkíní ẹgbẹ́ lámàṣe ẹgbẹ́ ẹgbẹ́ lẹ́ẹ̀kà mọ́ ẹ̀wọ̀n

يا أيها الذين كفروا لا تهتبروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين كفروا أمكم كافري لا تعتذروا اليوم أجل أن يتجوكم إتذار يوم شغل يتجوكم ككبولة رغن innama tujzauna ma kuntum ta'malun rome okolok me ci o ma du me ngi ke يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تاتها الأنهار من تاتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا والذين آمنوا معه نورهم يعصى بين يديهم يسعى بين يديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير نعم ويا أيها الذين آمنوا الله تعالى عدم قومينا مكم إيماني توبوا إلى الله metina duba tugbojo meci tuba tugbojo taubatan nasuha tuba iyo efe yulu bi ma'ana yaznibu dhanba thumma la yarji'u fihi e o le fi shi e wada bi ti o le fi lege e de ne shi ke tuba me e wada bi won shi geni dabal ko umar bin khattab ki ka bayan yanku ma adu akini taubatan nasuha mati anuman bin bashir tani bi sallallahu ti umar bin khattab ni ni yani hi yanku ma adu tuba an nasuha shi akini an yatuba ar-rajulu min al-amali sayyi thumma la ya'udu ilayhi one ki chebene ituba shi wada bitiki che ebene lelege abada bigbe lege to ojo akini chen kuma ituba shi ba asa rabbukum ibo peme ojo undume ayukaffira ankum sayyi'atikum ya amma mulifi me ebene me kunga nyongume wa yudkhilukum jannatin ya kuma daba aljanna tajri min tahtiha al-anhar e kamu mi acha loganen ojo nyama kama ne aljanna yawma ojo le dogba nyanwa la yukhzi Allahu an-nabiyya oje le mun wa ba Allahu acha nabi mu katan dawo ne kan Ibrahim ak wala tukhzini yawma yub'athun oje chi me kata ojo kwana ni mana tura shu kata ojo na ibine ta shu kata yo dunia ile to la yukhzi Allahu an-nabiyya ojo cha Allahu cha nabi ojo ashuma kata ojelen yeye kade abolo ojo na mana eh nuruhum yas'a baina aydihim ufane ma ya nalu le obama ama nalu le ogoku yiju na tobu na ogele ufane atobama ojo na yin wa bi aymanihim ogele akulumage ogele mufane awote yakuluna yakboku mana shadwa rabbana ojo undua atmim lana nurana ojo ufane gide okwe konwa ka nerane aljana lumana todo bebo bebo fani manyanen mayo jona yema mukoda dabal kidai fi suratul hadid kuma kini unzuruna naqtabis min nurikum ibele ufane mashi takwa takwa yi turala ma kwa sha do ma ene ojo eje mu fane aturki nuara kinua kinua nyane mana waghfir lana mulli fi arbanwa innaka ala kulli shay'in qadir wa cheneke nukwa hu jemu dui يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير يا أيها النبي الله ينوى نبي محمد صلى الله عليه وسلم جاهد الكفار ناتي جهاد فما كافري جهاد فما كافري يكون باللسان جهاد ينكي شعلون ينكي شي جهادي اتي وازي اتي وازي اتي وازي اتي وازي آه، وربما يكون باليد iniki ngo inegba ngo niki ngo chowo ungeneru chi jihad lege bisaifu wa bisilah edo ko chagele e kama e kama nugu enyanja kwa makaziri obodu mulesha mi jihad de to bilege wal munafikin ama ami munafiki ngo chi jihad kwama jihad munafiki wazi echi ujima e, eda biriju ola kokedu guma ngamune enwe kuma mamu yujuni eye makuma mujujun to omonga omoma chane ko ingoni kingonu kwayo kiyango mudu okushagili kunoge dogene kumaja bazame ni umar um, abakar abakar radiyallahu ta'ala anhu tudale mechi jari kwa makafiri mechi jari kwa munafiki aboku mangocha kwa kwa macha kwa yoguliki era mateuchu era matebina wagulub alaihim medede gitimuma mechi yimu manu med medu fedongu madidimin medungu makuma makini adini mechujuji yema chujuji wa ma'awahum jahannam adabituwa ma kafiri pan munafiki ce wuna jahannama ga shi wa bi isal masir adabitu ma laba ibene tabale ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تاتا بنين من عبادنا الصالحين من عبادنا الصالحين فخنتاهما فلم يغنيا عنهما من الله شيئا من الله شيئا وكيل ادخل النار مع الداخلين ضرب الله مثلا الله شيف جويشمه ibn ya tuju mu mata lillazina kafaru abukuma sama kafiri imra'ata nuhin oya nabi nuhu wa imra'ata lut man oya nabi lut ama nabi ojo meji de nuhu man lut ama nabi meji gire amoya ma malibojon eh, kanata tahta abadaini min ibadina salihaini ma doga ne ama duwa meji salihaini ama duwa ne feyolo meji oga ne mama de فخانتاهما ما مدام ما يجب ما جاء فلم يغنيا عنهما من الله شيئا تاكي اما نبلل ما نكاون يا تشندوما كما غما بو جو تديدي مي اوجو ناغن وكيل دخل النار تاكما يا كما كي يجي مي دباونا مع الداخلين ملي بابك ما دبا فكو اون تجوي كو جو شي مي اباجو يي ojú ikọ̀ yóò ṣe mi abájọ́ ṣíkà kí ní abúdú kàmà níbi ọjọ́ abúdú kàmà nùjí ma ọgbọ̀ ọjọ́ aba ma ya ma ci kafiri ma ci mani ki goma ojo na uyi ko yodu nga kafiri de ki ka ma gini em da kafiri me ene na ko yona gende وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت ربي بلي عندك بيت في الجنة عندك بيت في الجنة ونجني من فرعون وعمله ونجني من الكوم الظالمين تو ujuwe keji kallahu tabaraka wa ta'ala ki awon chi mu abajoyi on tujuwe iye ama bakwa daraba allah mathalan lil ladina amanu wa daraba allah allah ngo ujuwe ngo chi nga baba kwa ge

ichukweneke nenenyi abekene otogba ima libo jon we libo we kun urume mdu kito jona unda buke alu ngi alu we mda mone nyi wedu oyo digbe nga kuen lakini abo ne nyi umanyo ni abene otogba umanyo ni aba mabuji mamanyo ni abako ene kideho on abene leche na alashi ngbodu lalo omale ngunu galo oyo shalen ifrauna abdu kilakade abo ya umono yodu oyo mu amma ku kici fir'auna in wace ụna ya lo to abaya ya di imani shine cewa nga ya doba tan ta ko ya wani ojo emumi ya dubo fir'auna temana ojo emumi chite ma ni azaba le ingo kwekwe kungen ere re ojo ika miumba ore la ma madoba tan na aya kitala ke na ومريم ابنة عمران التي حفنت فرجها فنفخنا فيه من روحنا من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين الله أكبر والله تبارك وتعالى ينهي وجوه تتلايا ومريم mani enu black mado akini maryam ibneta imran oma imran de to imi abajo yi ingo chenga buka koju allah tabaraka wa taala ngoda bi ngodudu maryam ya nabi isa akwaba kwane qur'ani atuko yun eludi ya nabi muhammadu sallallahu alaihi wasallam e hokan ama odi ya nabi isa abi paruka yi qur'ani ne ojo ngo chi gogo sura rukuluma omudu ya nabi isa da iya nabi ni sura qur'ani imrana tan wani sura qur'ani suratu ali imran sura ibu imrana suratu maryam sura yi maryam ya nabi isa to adin islam sharina ko kwanshi ima sharina ilo abayo ko kama ncho shi mari dodo nabi qur'ani ni wo ma dodo baba won e ma dodo ngi bible nu ma dodo baba ngi bible nu ma dodo ngi bible ni to qur'ani ma wori yayi mage amma qur'ani choko kwa shi

alẹ́yìn dé òun ìgbógun yòóyì tí ọ̀nẹ́kẹ̀lẹ́dọ̀ ọ̀ṣọ́la òun àbí àjẹ̀ká gbógun hi bí àmẹ́mọ́ ọdún ma ẹ̀dọ́ àkíní abútàbí ṣe ní ìdọ́gbàhùn dẹ̀ fọ̀nẹ̀fàkúnná fíhì taka máhùdú míròhìnà taka àhùyéwà àwòfẹ́yìn ihù ona ke wali shona ayiku unge wali toma duke awalo na ayiku abane ike macha gine ena tani tobe ko mo ya domo eh ki be ene ki chomo yo hugen o yo nge kishiki taka man chochi mamulla mawo mugwa ne bi isa gen ne isa alayhi salam abdu kuma shaka bi lo le ado yo ngishipo tude ne ki chayiku tun liwame unsha ne bi adam uni ni itake anatan hawa ngoyowa ọlá níbi adama maduku amma imda na tan iya ni yin ẹni to maryam gidai wa saddaqat bi kalimati rabbiha ọlá ọjọ́ hun imoge cha dupo hun wa kutubihi amatakada duki wa ku de ije kun ya le bola gidai hun wa kanat min al abu kuma adugbe din abu kuma ibada kuma kula pa kia ibi iboku ma kula kwa liji ji kia gboro ojo yoyo to mariam ado ojo nchi isi ojo domoin iya shako on ko yongo ma ono mune liwo amune ki bobodun yenga ma ncho chi kuma kini mariam chomo amene lama chi islam on shadi kwa yeye ka ku islam lemana to igide mo adu ko ji suratul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 iroyeju imudun shaleju titala ihodo 1435 hijiriya ìyí ni kóṣù ẹ̀jùláì eh, lọ́lọ́gún yọ mẹ́fà tó ìyàrọ̀jì ijú ẹgbà anẹ́kùnmọ̀ máa lóṣù ní tọ òrùdó ọ̀nà àwọn dàbí wọn kó ànẹ̀pá lójú múnẹ̀ tó yí kìyàn tìlẹ̀ ọjọ́ ma ọjọ́ kí o ṣe wọn náà tó gbọ́ Thank you. Òkú ìmáàmù ayẹ́ ní àmáà jẹ́ ìgbélọ́jọ́, láàmáà jẹ́ ìgbélọ́jọ́ bá ní